ṣẹjọ́ tó lu ah, ẹjọ́ òru ẹ̀ kí dà ṣé mo ti sọ̀rọ̀ pé kó jáde ni. ìwọ kí lè bo yọ sọ́ọ̀tì ọtí sọ́ọ̀tì mi tọ́jú. Hello Nigerian, hello Africa. We are here to showcase a lot of talent. What talent do you have? My name is Olato Ake. Israel Manuel, yes, for well, sure. What do you do? Sing, you dance, or what? No, na Fuji I sing. Mm, I dance. I dance, I sing. I sing. I'm a singer. I rap. cause she Hello Nigerian, hello Africa. This is Adeni Yabiodolua Femi, the guy you call MC Chache, and I will be driving you live on Ninja Old Straight Thailand on. I'm here live and direct at Greek bus stop area of Ikorodu and we are here just to socket a lot of talent hidden in the streets. We are here with our guys, Otiye, let's go. What's the name? My name is Israel Emmanuel. Can you come again, please? Israel Emmanuel. Israel Emmanuel. Uh, we are here to showcase a lot of talent. What talent do you have? To preach the word of God. Wow, wow, wow. You have the talent of preaching the word of God to people. Uh, can we hear what you have for us? Yes, sir. Can you preach, preach in, in two minutes? Let's hear you. Yes, sir. Praise the Lord. Hallelujah. Well, good evening, mommy and daddy, brothers and sisters, chaplains of our time, leaders of our tomorrow, great men and great women choosing verses of God. Well, God love you. God does not want to keep you. God send his word. God said you shall not die, but live. But God wants you to preach His word. So God love you. Listen to the word of God. Hear the word of God. Because when we study the word of God, the word of God can change our life. The Bible says that one word from God can change a man's life immediately. So the word of God can change our life. We always say, we normally say that the word of God is like a medicine that heal our soul, that heal our spirit, that heal every disease in our soul. So listen to the word, hear the word, study the Word of God because it is not only just to study it, but we must understand it, understand the Word of God, and listen to it. Wow. And I pray that the Lord will bless you in Amen. the name of Jesus. Amen. Amen. What's the name once again? Israel Emmanuel. Israel Emmanuel. Who do you live with here? Do you live with your parents? Yes. You live with your parents. What class are you? I'm just two. GS2. What's the name of your school? Oakley Private College. My name is Solatoye Akim. Solatoye Akim. Eh. What is your stage name? Uh, Osoro. Sir? Osoro. Osoro. Baba, do you sing or you rap or what do you do? No, na Fuji I dey sing. Fuji lẹ́yìn ń kọ. Bàbá mi ṣe máa fún wa ní Fuji ń bilé ni. Ṣé a máa fún jẹ? Ó yá ṣé ká fún yín ní bíìtì ni àbí? Ó yá let's go let's go. Nàìjíríà ó di sálà wáyé. ayé tèmi lágìkì ẹ̀ máa gbọ mi inú wa máa dùn inú wa twenty twenty wa yìí ẹ̀yin tọ̀ sọ̀rọ̀ ẹ máa wọlé ah, inú wa ẹ máa twenty twenty yìí ọdún ló máa jẹ́ gbogbo wa o àní rí bàjẹ́ àní rí àní lórí ọmọ lórí gbogbo What's the name? Emines. Emines. So. Can you spell it? E M. Okay. I N E S X. Emines. Emines. Bro, do you sing, you rap, or you dance, or you do comedy? I sing. I'm a singer. You sing? Yes. And do you wish to have a, a promoter? I wish you. I wish to have a promoter. Do you believe 2020 could be your year? It will be my year in Jesus' name. Bó ṣe máa jẹ́ nìyẹn, I love your belief. Hey. Yeah, okay, yeah ẹ̀yin tẹ́lẹ̀ ti ṣí bọ́dà ẹ má gbàgbé wọ́n ti yí bọ́dà yàkè everyday man dey hustle everyday man dey to make this money wawa e no easy wawawawa everyday man dey hustle everyday man dey struggle to make this money um, no easy wawawawa ìgbà wo lásìkò mi máa dé máa dé wàrà orí mi dákun bá mi ṣe wàwà ìgbà wo lásìkò mi máa dé ó máa dé orí mi dákun wá bá mi ṣe wàwà My name is Grace. Grace what? Grace Folorunso. Grace Folorunso. What do you do? Do you sing, do you dance, or what? Mm, I, I dance, I sing. What type of music do you sing? Mm, I love hip hop, then I love in book because so, I'm Celestian. You're Celestial. Wow, Emma, eh, you're Celestia, Mimo. Let's listen to what you have for us. Good afternoon, ma. Good afternoon, sir. My name is Grace Following Show. I would like to sing in book that Celestian, Opopo Onawamima, that's Igbolomu Ishawo Road. Kàn ṣiṣẹ́ fún ẹ̀mí wa kó lùwà fìrẹ̀ wá pẹ̀lú wa ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ fún ìjọ jíọba Ọládélé Orítókẹ́. Ọládélé Orítókẹ́ onílàbà bọ̀làbà fòrìṣà sílẹ̀ orílẹ̀ tó kẹ́ lóòótọ́ to be sincere uh, what kind of talent do you have do you sing do you dance do you uh, rap or what. Mm, I dance. you are a dancer wow àwọn lẹ́gẹ́lẹ́gẹ́ wọ́n dẹ̀ máa ń mọ jójó gan. okay uh, we are Naija-hood and we are here to discover lots of hidden talent so we believe we are going to give us the best step ever. Sure? Mm, yes. Okay. Now we want to go. DJ, let's give it to Oladele Oritoke Shebeni Shimugba. Bájídé Dùbẹ́, ta ló fẹ́ ṣe tẹ́bí fún Jésù bẹ́ẹ̀? kachi wirisi amamu wirisi amamu wirisi wama wigilisi wama wigilisi wiri amati wiri bọta amati wiri bọta amashi wirisi amashi wirisi amamu wirisi amamu wirisi wama wigilisi wama wigilisi wiri amati wiri bọta amati wiri bọta shinabela amashi wirisi Where's the man? Oyin Star. Oyin Star. Do you sing, you rap, or what do you do? I rap, I rap. You are a rapper. Yes, How long have you been in this uh, music career? I'm um, almost four years now. Four years now. Do you have a track of yourself? Yes, I have eight tracks. How many tracks? Eight, eight. Eight tracks. So all you need now is just a promoter. Yes, yes. Someone yes. to sign you under a record label. Yes, sir. Yes. Is that what you need? Yes, sir. Yes, sir. So Ninja Hood is here for you. Let's see what you have for your fans, what you have for Nigeria. Okay. Listen one time ṣe kí ló ń bọ́ lókè tí lẹ́yìn lè gbà ọmọ tó bá ṣe wọ́n ràn wọ́n rán ó máa ti gbà òde ikọ̀ òbí yàtọ̀ sí ojú ẹlẹ́gbà ọmọdé ọjọ́ òun náà rè ó máa ti dàgbà ó ti dá mi lójú máa dúró mo dẹ̀ máa dìgbà àdé ìwé ìtọ́ máa tán nìyẹn tó ń pè nígbà mo ti sí advice lẹ́nu àgbàlagbà wọn níbèrè yé wọn máa ti jẹ gbà wọn níbi tí ń tàn àbí yorùbá wọn lémi lémi lémi wọn ọ̀dẹ̀ lè bá ó ti pẹ́ tí mo ti yẹn zù àbí bàbá gbogbo títí skra ẹ̀rú máa